والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث الثامن والأربعين بعد الألف وعن ابن عمر رضي الله عنهما قال طلاق الأمة تطليقتان وعدتها حيضتان رواه الدار قطني وأخرجه مرفوعا وضعفه وأخرجه أبو داود والترمذي وابن ماجه من حديث عائشة رضي الله عنها وصححه الحاكم وخالفوه فاتفقوا على ضعفه وعن رويفع بن ثابت رضي الله عنه عن النبي صلى الله عليه وآله وسلم قال لا يحل لامرئ يؤمن بالله واليوم الآخر أن يسقي ماءه زرع غيره أخرجه أبو داود والترمذي وصححه ابن حبان وحسنه البزار وعن عمر رضي الله عنه في امرأة المفقود تربصوا أربع سنين ثم تعتدوا أربعة أشهر وعشرة أخرجه مالك والشافعي ويقوي أنا دالوري ìkọ̀sílẹ̀ àti báwo lobìnrin ó ti ṣe ṣe ìdà lẹ́yìn ìgbà tó ń bá kọ̀ sílẹ̀. ìgbà wọn alákọ̀ọ́kọ́ alátọ̀dọ̀ Ibn Umar abdullah radiyallahu anhuma ó ní talaqul amati tatliqatani wa iddatuha haydatani ìkọ̀sílẹ̀ ẹrú ìkọ̀sílẹ̀ méjì péré ni ẹ̀ẹ́dà tiẹ̀ haidọ̀ méjì péré sí ni al-imam ad-Daraqutni àwọn náà gbé ẹgbàá wáyé jáde nínú tírà wọn Sunan ad-Daraqutni ad-Daraqutni yìí ó tún gbé jáde lórúkọ pé ọ̀rọ̀ ànábì ni tàlákòókò tá a kà yín ó gbé jáde pé ọ̀rọ̀ Ibn Umar kìí sọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam pé tí wọ́n bá kọ́ obìnrin eléyìí tó ṣe wípé ọjẹrú haidu méjì ẹni àìdàtẹ̀. bákan náà kíkọ méjì ẹni kíkọ tẹ̀. ó tún wá gbà wá lọ́nà míì pa ànábì lọ sọ bẹ́ẹ̀ àbí Umar sọ bẹ́ẹ̀ ànábì náà sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ní. wíwá rẹ̀ lọrọ ànábì ọ̀lẹ̀ yàtọ̀ sí wíwá rẹ̀ lọrọ ibn Umar eléyìí jẹ́ ẹgbà wa lákòókò Abu àti at àti Ibn Majah àwọn náà tún gbé ẹgbà wa yìí jáde látọ̀dọ̀ yàrá wa Aisha radiyallahu anha al òun sọ pé ó fẹsẹ̀ rìn lé ṣùgbọ́n àwọn olùmọ̀ọ́yọ́kù tako takò yẹn ni náà gbé jáde látọ̀dọ̀ Aisha pànàbì lọ́sọ ó sì ní tako, ṣùgbọ́n àwọn olùmọ̀ọ́yọ́kù takò ẹnu wọn kò lórí pé ọlẹ̀ ẹgbẹ́ wọn yìí tó bá ṣe pọ́ fẹsẹ̀ rinlẹ̀ lọ́rọ̀ Ànábì àti mati abdullahi bin umar ṣùgbọ́n gbà tó ṣe pé ìtàn gbà wá pọ́rọ̀ ànábì ní kọfẹ́sẹ̀ a sì fẹ́ ma ìdájọ́ tọrọ mọ́rọ̀ nípa pé bá fẹ́ kọ ẹrú sílẹ̀ tẹ́rú bá jẹ́ ìyàwó tiẹ̀ ẹ̀mí ló lo láǹfààní àti sílẹ̀ ṣé ọ̀rọ̀ ẹrú náà dàbí ọ̀rọ̀ ọmọlúwàbí mẹ́ta àbí ti ẹ̀dín sí ti ọmọlúwàbí ìgbà tá a ti rí ní ohun tó fẹsẹ̀ rinlẹ̀ dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam àbùkátà àti makiláfi ṣèdájọ́ nípa tírú rẹ̀ bá ṣẹlẹ̀ gbàdá ìṣírí pẹ̀lú rẹ̀ kan ti wá látọ̀dọ̀ Abdullahi ibn tó jẹ́ pé ó sọ ìdájọ́ pàtó eléyìí táwọn ẹrú tí wọ́n ní eléyìí mú wa di ẹgbàá wa yìí mú dáadáa tonti pé sọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam ṣùgbọ́n nǹkan tí ọ̀rọ̀ yìí kó sínú ọ̀nbẹ nínú nǹkan tí wọ́n yìí kàn fọpọlọ lásán sọ torí nìsín ìwé isa anabi wọ́n wá ń sọ pé tó o bá ní ẹrú níyàwó kíkọ́ ọlẹ̀ méjì lásán lọ láǹfààní rẹ̀ kìí ṣe mẹ́ta àwọn olùmọ̀ máa ń sọ pé wa hadha mimma la yuqalu mithluhu min qabil ar-ra'y eléyìí ń bẹ ní ọ̀rọ̀ tí wọ́n kàn fagbárí lásán sọ òfin ni ọ̀dọ̀ lọ́n ọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam lòfin tí máa wá kọ́dọ̀ ìtọ́ wá lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam wọ́n sọ pé òfin ni tó wá látọ̀dọ̀ Ọlọ́run torí pọlọ ti jẹ́rìí fanabi sallallahu alaihi wasallam pé wa ma yantiqu anil hawa in huwa illa wahyan yuha tó bọ́ wọn sọ abẹ ní o ti wá sọ àdéhìí kan tó ní í ṣe pẹ̀lú tí wọ́n kàn fọpọlọ lásán sọ táwọn àgbà wọlé àwọn olùmọ̀ sọ pé tí irú rẹ̀ bá wá tọ́jú ọ̀rọ̀ sọ abẹ́ tá a sì wọ́ pé wọ́n ń fọpọlọ lásán sọ̀rọ̀ ẹ̀ a máa ń pè ní mawqufan lahu hukmu rafa ọ̀rọ̀ sàábẹ́ ni tó ní ìdájọ́ pọ̀rọ̀ ànábì ọ̀rọ̀ sàábẹ́ ni ṣùgbọ́n tó ní ìdájọ́ pé ọ̀rọ̀ ànábì tẹ́lẹ̀ ìbáyé kí táwọn ẹrú tí wọ́n fi yàtọ̀ sọ́mọlúwàbí ẹrú lọ́kùnrin ẹrú lóbìnrin kí tí wọ́n fi yàtọ̀ sọ́mọlúwàbí wọ́n yàtọ̀ nítorí pé àlè fọkàn ká fi wéyàn ẹni tó jẹ́ ọmọlúwàbí tí ò sókun ẹ̀rú lọ́rùn rẹ̀ kò lè dàbí ẹni tí ọrùn rẹ̀ tó gbófo kúrò nínú okùn èyíkéyìí ẹni tó lómìnira rẹ̀ kò lè dọ́gba pẹ̀lú ẹni tó wà lóko ẹ̀rú ìdí nì tó fi jẹ́ pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó sọ nípa àwọn ẹrú ní ibi títí ń sọ fún wa wípé tí a bá ní agbára láti fẹ́ ọmọlúàbí ọmọlúàbí bìnrin kò sí ní tó burú kíkẹ́ ká fẹ́ ẹrú lópin ìgbà tá a bá ti fún ní tá a bá fẹ́ pẹ̀lú ìyọ̀ǹda àwọn olówó rẹ̀ tá a bá fẹ́ pẹ̀lú yọ̀ǹda àwọn olówó rẹ̀ ká sì fún wọn lẹ́tọ̀ọ́ wọn pẹ̀lú bó ti ṣe tọ́ tọ́ ọlọ́run á sọ pé dhalika liman khashiya al-'anata minkum wa an tasbiru khayrun lakum ọlọ́run bá ní níṣẹ́ la kíkẹ́ fẹ́ ẹrú níyàwó téèyàn bá jẹ́ ni tí ń bẹ̀rù àti ṣe zìnà nínú yín tí ó sì ní agbára owó àti fi ọmọlúwàbí pẹ̀lú kọ́ndíṣàn méjì ọlọ́wọ́ á ní fẹ́ idha ahsin fa'in atayna bi fahishatin fa'alayhinna nisfu ma 'ala al-muhsanati min al-'adab lẹ́yìn ìgbà tẹ́ bá ti fẹ́ àwọn ẹrú níyàwó táwọn náà ti di adélébọ̀ ó ti wá di adélébọ̀ bìnrin ẹ̀yìn ìgbà náà lọ ṣe zina ẹrú ti di adélébọ̀ ẹ̀yìn ìgbà náà lọ lọ ṣe zina ọlọ́ni tán bá wá ṣe zina lẹ́yìn ìgbà tán ti da délé bọ̀ ìdajì irú yà tó yẹ kí ọmọlúwàbí ọjẹ làwọn jẹ. ذلك لمن خشي العنة منكم وأن تصبروا خير لكم eléyìí jẹ́ tẹni tí máa ń bẹ̀rù zina nínú yín waman lam yastati' minkum tawlan ẹni tí ó bá ní agbára láti fẹ́ ọmọlúwàbí bìnrin májẹ̀mú ẹlẹ́kejì ó sì ń bẹ̀rù àti fèzìnà ìwọ lọ́lọ́run gbà pé kò fẹ́rù nítorí kí bá fẹ́rù ọkàn dẹni tó ṣàṣe ìdààmú náà nípa kí bá bímọ ó tún dákun yẹ ẹrú tó lówó ẹrúbìnrin nìyí wọn máa rí oníjó mìnira tó ara sábàbí tọ́lọ́n ti ní ẹ má fẹ́ rúnu ọmọlúwàbí ni kẹfẹ́ àmọ́ tí májàmú méjì yẹn bá ń bẹ lára rẹ ó ní kápá ó sì ń bẹ̀rù zina eléyìí yóò ṣe lẹ́tọ̀ọ́ fún ọ láti fẹ́ rú látara àyà yìí àmọ́ pété rú tó ń bá ṣẹ̀ ìdajì ìyá tí ọmọlúwàbí ọ̀jẹ̀ ní ọ̀jẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ ajẹ́ pé tí ẹrú náà tó bá fẹ́ yàwó tó fẹ́ kọ̀ yàwó lẹ̀ at-talaqu marratan fa ìnsákun bi ma'rufin aw bi ihsan. ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن وبعولتهن أحق بردهن إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم فإن طلقها نمبر 3 ما ظل سيكي الطلاق مرتان فإن طلقها طبعا على قول لين باين فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره kọtọ kótó akpọ fẹ́ padà máa ó ajẹ́pẹ́ ẹ̀yin tẹ́ ẹjọ́ mìnira tẹ́yìn bá fẹ́ kọ ìyàwó yín tí ó fi wá di èèwọ̀ ráúráú fún yín èkíní kejì kẹta ìkọsílẹ̀ la fún yín lẹ́tọ̀ọ́ rẹ̀ síbẹ̀ náà wà lẹ́rú nítorí pé ẹrú níyàwó ẹrú ńlọ́kọ gẹ́gẹ́ bí àwọn òmìnira ti ṣe níyàwó tán lọ́kọ àwọn ìdájọ́ wọ̀nyí sì rọ̀ mọ́ ẹni tó jẹ́ òmìnira kí á ní ìdájọ́ tàwọn ẹrú tó náà nìkan máa kọ obìnrin lẹ́kìnní kejì kẹta bí rárá o ìgbà tó ti jẹ́ pé tí òun bá ṣe zìnà ìdajì ìyà tó ń fi ń jẹ ọmọlúàbí ni wọ́n fi jẹun kò gbọ́dọ̀ wàá jẹ́ pẹ̀lú iye kíkọ́ ọ̀lẹ̀ tọmọlúàbí nílò náà nì. eléyìí ló fà á tí ọ̀rọ̀ yìí fi wá kíkẹ́ ẹni tó bá fẹ́ ẹrú níyàwó kíkọ́ ọlẹ̀ méjì lónìí o kò pé mẹ́ta tí ẹrú bá sì jẹ́yàwó tóun náà fẹ́ ṣe ìdá pé wọ́n kọ̀ ọ́n sílẹ̀ so nǹkan oṣù méjì lòun ṣe àwọn ọmọlúwàbí ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa ó ní wàlmùtọ̀lọ́kọ́tù. يتربصن بأنفسهن ثلاثة قروء ìmára mẹ́ta làwọn ọmọlúàbí tí wọ́n bá kọ̀ sílẹ̀ ó ṣe tí wọ́n fi jókòó lẹ́yìn kọ̀ sílẹ̀ ṣé ìmára mẹ́ta ni àbí haidu mẹ́ta àti sàlàyé kọjá náà àti ìsìtẹ̀síwájú sílẹ̀ ìbára yé wa ajẹ́ pé tí wọ́n bá kọ ẹrú sílẹ̀ haidu mélòó ni ó fi jókòó méjì ilé ìjọba Ad-Daraqutni ọlọgbẹjáde Ad-Daraqutni olùmọ̀nlá ni olùmọ̀nlá gidigidi náà sọ pé àwọn obìnrin wọn à lè bírù rẹ̀ mọ́ kì í sàfọgbọ́n nù o ètorí <laughs> pé irú ọlá ńlá tọ́lọ̀ ń fún nínú mà kì í ṣe pọ́lọ̀ ò lè fẹ́ lómi o àmọ́ wàhálà tó ń ṣe kó tó di bẹ̀ sẹ́yìn ṣe tán tẹ́ ṣe náà tẹ́sí tẹ́tẹ́ fẹ́ sọ ẹ̀yin tẹ́sán máa kiri káàdá pé mo dẹ̀ fẹ́ lọ ọ̀rọ̀ rẹ kan tó láti aago mẹ́ta títí dé aago mẹ́wàá lé sọmọ kọ́ ń wá mọ̀ àbẹ́ rí nǹkan tó mẹ́ta sí mẹ́wàá lé how many hours seven hours tó mi ṣe garara ń bà ká títì ẹni tí ń wá mà àsìkò tí ń wá mà yẹn Ah, àsìkò rẹ̀ wọ́n kọjá sísọ. gbọ̀wọ́ alọ́lé gan sọ pé o oh, book appointment mi lè yọjú sí ọ sorry you can come back tomorrow tomorrow na wọ́n kùnà kọ́ mọ́ book appointment. nítorí pé mélòó ló lè kà ná nínú mà tó fi kú nítorí lè kà nǹkan kékeré so àwọn Ad-Daraqutni yẹn ah, olùmọ̀ńlá gidigidi ọkọjá àbíkẹ́ àfọ̀ bó ti ṣe wájú olùmọ̀ ńlá gidigidi àwọn àdìsù dọ̀ọ́yì wọ́n kúnnú tíra rẹ̀ kìí ṣe pé wọ́n sá kìí ṣe pé wọ́n sá pamọ́ mọ́ lọ́wọ́ ọmọ dáadáa iná ni wọ́n sọ fún yín pé òun fúnra ara rẹ̀ gbà wá mawqufan wa marfu'a ó gbà wá lọ́rọ̀ sábẹ́ ó tún gbà wá lọ́rọ̀ anabi sallallahu alaihi wasallam òun náà ní tí wọ́n á pé ìtọ́ wá lọ́rọ̀ anabi sallallahu alaihi wasallam ọ̀lẹ́ ẹ má fi tẹ̀rí nke kò ní ìdíkẹ́ ṣe máa ṣe wàhálà kà àbíkẹ́ máa retí olùmọ̀mí kò dé lẹ́yìn tiwa kó ṣe máa ṣàlàyé rẹ̀ fún yín tó ń ti pé kìí ṣe gbogbo ẹ̀ ló tún ṣàlàyé tó rẹ́nìkan wọn àbí ọmọ India báyìí tó ń tún jókòó ti súnánú Ad-Daraqutni tó ń tún ṣiṣẹ́ lé lórí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ olùmọ̀ńlá ni Ad-Daraqutni pé wá ṣe kétọ́ lọ sọmọ rẹ ní Ad-Daraqutni o torí wọn ló kọ àyè kan ní ní Baghdad so Ad-Daraqutni wọn fi tì sára bẹ ni wọn sọ pé Ad-Daraqutni kìí ṣe adáàrú o adára sábẹ́ wo bẹ́ẹ̀ nìkan tó lọ sọmọ rẹ̀ ní al-Bukhari ń bọ́ mbẹ́ tó kọ́ lélẹ́yìn kí n máa so kọ́ bí kò sọ pé ọmọ ògbó máa sọ ọ lọ sọmọ rẹ̀ bẹ́ẹ̀ ó ronú tùmọ̀ rẹ̀ wọ́n ní ọmọ Òṣogbo ọmọ Òṣogbo tó kọ́ ni al ara Bukhara ní Bukhara nílùú ẹnìkan nìkan. mo rò pé kìí so nigeria ẹ̀sùn rí ní nàìjíríà ń bí gan àtàwọn lómi tó bá tún sọmọ nírú àwọn kọ so kọ tó bá nírú tún wá máa pè ń pè Buhari sọ́jọ́ra na họ àti họ tí jọra wọ́n jọra wọn so nítorí láfíríkà tí tí nǹkan kan bá ti wù wọn wọn kàn mú lò ní wọn ò ní béèrè ìtumọ̀ rẹ̀ ṣùkà máa wádìí torí rẹ̀ ń gbà tó gbọ́ pé wọ́n lọ sọ̀rọ̀ káwọn màmá màmá wọ́n tó tún bírò Ad-Daraqutni lọ́ba lọ́mọ tí àwọn rẹ̀ lóyún rẹ̀ ń tó wà lọ́jọ́ kùnrin kí lẹ́ sọ Ad-Daraqutni bí ẹ̀ ń lọ sọ bá ní Al-Albani ń bọ́ mbẹ́. torí ẹ̀ àwọn eléyìí ń sokọ̀ sì ní sùgbà Sheikh Al-Albani sí Albania Albania sẹ́mi kọ́kàn nínú àwọn European country ni ìlú Sheikh Albani ni so Muhammad Nasiruddin orúkọ tiẹ̀ nù Al-Albani ọmọ Albania àwa lọmọ tiẹ̀ náà ọmọ Albania ń bọ̀ ń bẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ àti Albania ó dìnnà àbí ó dìnnà àfi tó o bá fẹ́ gba citizenship fún kọ́ ọmọ ọmọ jẹ́ Albania lẹ́ẹ̀kọ́ sọ lọ́yọ̀ kọ́ sọ pé ìgbò ọ̀ráwì mo rò pé ìgbò ọ̀ráwì tó <laughs> ká máa dá àmọ̀ pẹ̀lú ìlú tiẹ̀ àwọn àni àlùbáyà ń bọ́ mbẹ́ so ẹ̀rí báyà sí máa ń so kọ́ láfíríkà jù wá torí ẹnìkan wù wá àríkèntì ṣe ó wù wá a sì fẹ́ rú rẹ̀ kọ́ ọmọ wa náà máa ṣe àníyàn tó dáa àmọ́ kì í sokọ rẹ̀ nù orúkọ tiẹ̀ ni Muhammad Nasiruddin Al-Albani kọ́lọ̀ bá kẹ́ kọ́ bá gẹ́ kọ́ bá ṣe lọ́mọ aljanna kọ́ san lẹ́sàn rẹ̀ lórí iṣẹ́ tó ṣe fẹ́sìn Islam. tọ́ wa akhrajahu marfu'a tọ́lásìrì marfu'a ìyẹn ni kó gbé jáde lọ́rọ̀ ànábì kó gbé jáde lọ́rọ̀ anabi tala kọkọ ó gbé jáde mọ̀kófà faa. ìyẹn lọ́rọ̀ sàábé ó lórí sùméjì ìgbà kan gbà wá kpọrọ sàábé ìgbà kan gbà wá anabi Muhammad sallallahu alayhi wa sallam kí ló máa ti túmọ̀ síra kìí ṣe túmọ̀ èdè lásán lọ́mọ àwọ̀ ìtumọ̀ ìjìn àbí ìmà ìjìnlẹ̀ ọ̀rọ̀ wọ́n máa túmọ̀ ìjọ ń túmọ̀ èyí tó jẹ́ pé èdè lárúbá lásán ni wàá túmọ̀ rẹ̀ bá ń ṣe ń túmọ̀ rẹ̀ lédè lárúbá wa eléyìí tó ń wá ń túmọ̀ tó jẹ́ ìmà ìjìnlẹ̀ ọ̀rọ̀ eléyìí tá à ń pè ní mọ́sálàhàd mọ́sálàhàd terminologies so ìtàn Yorùbá ń pè ní ìmà ìjìnlẹ̀ ọ̀rọ̀ tó o túmọ̀ rẹ̀ fẹ́ sí máa ń lò ní má jìnlẹ̀ ọ̀rọ̀ nínú mà yẹn èsì tó àwọn débi àdéhùn tó a sọ pé wọ́n gbà wá màrúfúà ní níta gbé sókè tába gbé lẹ́ǹkọ́ màrúfú nínú ilmu mọ̀sálá ìtumọ̀ rẹ̀ lọ́rọ̀ tani ọ̀rọ̀ àbí ìṣe àbí ntànàbí sọlá àṣẹlá àríkí wọn ṣe tí ọkọ̀ fún wọn tẹ́wọ́n ti wá sọ mọ̀ọ́kó kẹ́sì kí wọ́n dáa dúró tá a dáa dúró ọ̀sẹ̀ mọ̀ọ́kó fọ́túmọ̀ sàn gbé jáde lọ́rọ̀ sàábì eléyìí jẹba o. wọ́n wá ní Abu Dawud at-Tirmidhi Ibn Majah àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí náà gbé jáde látọ̀dọ̀ yà wa Aisha radiyallahu anha ní ọ̀rọ̀ ànábì abu abdullahi alhakim an-nisaburi tọkọtìrà al-mustadrak òun sì sọ wípé ẹgbà wáyé ó fẹsẹ̀ rinlẹ̀ ogún régé ẹ máa fi sẹ̀rí nsò ṣùgbọ́n àwọn olùmọ̀ gbogbo wọn wọn yapa sí alhakim an àwọn sọ pé hadithi yìí wípé ẹrú méjì ní kíkọ́ lẹ́sẹ̀ méjì sì ni haidu tiẹ̀ níbi ẹ̀ẹ́dà wọ́n yapa sí ẹnu tí wọ́n kò lórí pé ọ̀rọ̀ yìí ò fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam ọ̀lẹ́ torí rẹ̀ sáwá ni abu abdullahi al-hakimi torí pé wọ́n máa sọ pé sahih ala sharti shaykhayn àwọn olùmọ̀ọ́sì yapa sí àdéhìí tó ń pè sahih àwọn sọ pé da'if ìwọ ló gún régé àwọn lọlẹ kéètì ẹsẹ pé wọ́n sọ pé ó gún régé àwọn sọ pé no kò dé ipò kó gún régé ṣùgbọ́n dà tọrọ dà òun tayọ ọlẹ àmọ́ kò tó ogun régé á jábọ́ láti ogun régé ọjàbọ́ sí kọ́lẹ̀ ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ abu abdullahi al ó ní anaisabori ọmọ anaisabori gbogbo àwọn olùmọ̀ọ́wọ́n èsì lárúbáwá bukhari muslim abu dawud anasai at-tirmidhi ibnu maja wọn èsì lárúbáwá torí ẹ̀ka yìí náà kẹ́ẹ̀dé sokoto yín kò le gbogbo alálẹ̀ wá mà lábẹ́ abúradẹ̀ islam tá a sì ní mà káàtì lárúbáwá àtẹ̀ntì ọ̀ lárúbáwá tí wọ́n máa ṣàǹfààní nù máa wà torí pé ẹ̀sìn Islam kìí ṣe ẹ̀sìn tá a dá dúró sórí ẹ̀yà kan ìran kan èdè kan yàtọ̀ sáwọn míì kò sáyè sẹ́ni bọ́dì nínú Islam yìí láti máa fẹ̀yìn ṣe yẹ̀yẹ́ láti máa fi yín ṣe fáàrí torí fẹ́yìn ọba àjẹ́ làrúbáwá ẹ̀sìn tọ́tọ̀dọ̀ ọlọ́run ọba wa ni. abu abdullahi al-hakim an-naysaburi ọkọ̀ tíra kan wọ́n ń pè ní al alẹ́ sàhìhàì tíra tó ṣe é pé a ti ṣe a ti ṣe àwárí àwọn ẹgbàwọ́ ọ̀rọ̀ tó yẹ ká pa àwọn ẹni tó kọ sọ̀híhì méjèèjì náà fi kún tíra àwọn àmọ́ tí wọn ò fi kún ìtumọ̀ mustadrak tíra tá a ti ṣe àwárí àwọn ẹgbàwọ́ tó yẹ ká pé àwọn ẹni tó kọ sọ̀híhì méjèèjì al-Bukhari àti Muslim wọ́n fi sínú tírà àwọn ṣùgbọ́n tí wọ́n ò fi sí. àwọn kan ọ̀rọ̀ Abu Abdullahi al-Hakim lórí al kò bá nítumọ̀ púpọ̀ tó bá ṣe pé Bukhari àti Muslim wọ́n sọ níbẹ̀rẹ̀ tírà àwọn yẹn pé àwọn afẹ́ kọ sọ̀hí gbogbo ẹ̀gbà wọ́ọ̀rọ̀ tá mà ní sọ̀hí nínú àwọn ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam wọ́n wá kọtíra àwọn jáde pé gbogbo àdìsí tá a máa ń sahih ni o àdìsí míì láyé yìí tẹ́nìkan bá tún lọ pé ń sahih tí ò sí nínú tíra yìí ẹ gbà pé ń tanra rẹ̀ jẹ ni torí gbogbo sahih láti wá káwọn sọ bẹ́ẹ̀ wọn sọ bẹ́ẹ̀ o. Bukhari rahimahullah ó ní ọ̀rọ̀ ohun yìí báyìí tóun kó jọ sínú tíra òun òun ṣe òun sì ẹ̀sà rẹ̀ ni láti inú alfo alfo hadith mọ sẹ̀sà ọ̀wọ́n tó wà nù sọ́yìn mi tí ò tó ten thousand hadith mọ sẹ̀sà rẹ̀ láti inú alfo alfo hadith one thousand thousand hadith one thousand thousand is what one million allahu akbar láti inú one million hadith ni mo ti sẹ̀sà ní tí o tó ten thousand. kìí sì ṣe gbogbo èyí tó fi sílẹ̀ ni kìí ṣe sahih. ọ̀dájú pé àwọn sahih náà wà mẹ́ àmọ́ kò wù láti kọ́ sínú tírà tẹ̀. ọ̀dájú pé àwọn ètò ìṣe da'if wà mẹ́ àmọ́ tí wọn tó sahih kò wù láti kọ́ sínú tírà tẹ̀ kò mí ti condition tó fẹ́ fi so àwọn àdéhùn ìjọ. alimami muslim rahimahullah òun náà sọ ẹlọ́ka tíra rẹ̀ ọ̀wá ntòsí kọ̀sọ́ níbẹ̀rẹ̀ tíra rẹ̀ pé mo fẹ́ kọ tíra yìí láti kó gbogbo àdéhùn sàhíì tí mo máa jọ èyí tó ṣe pé Bukhari ọkọ nítorí pé olùkọ́ mùsùlùmù ìní al torí àwọn sọ pé lawulẹ̀ al lama zahaba مسلم ولا جاء؟ tí o bá مسلم ti bukhari ni muslimu bá ti lè lọ́bọ̀ wọn ò ní sọ ń parẹ́ láyé pọ̀ lọ́ọ̀bì kan ẹnìkan àti ti sọ pé ó débì kan ó wábì kan mo rò pé yé wa ìyẹn ni pé ìmọ̀ tó rí kọ́ lọ́dọ̀ bukhari náà la fi sọ pé rawahul bukhari yóò wá muslim tí o ti lè kọ́ mọ́ kò bá ti láǹfààní àtijọ́ ni tí wọ́n máa dá kọ́ rẹ̀ ìtumọ̀ rẹ̀. àwọn olùmọ̀ ńláńlá méjì wọ́n sọ pé gbogbo àdìsù sahih làwọn fẹ́ kójọ ó kékeré á ní ìtumọ̀ al-mustadrak kọ́dà kò burú á sàǹfààní bẹ́ẹ̀ ẹ̀ríkìtì alḥakim yẹn bá gbádé ti jáde yóò ní sahih ala sharti shaykhayn walam yukharrija àdìsù yìí fẹsẹ̀ rìn lẹ̀ ogun rege ó sì ṣe déédéé pẹ̀lú májẹ̀mú Bukhari àti májẹ̀mú Muslim ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹnìkan náà méjèèjì ò gbé jáde sẹ́rí pé mo rí sẹ́sẹ́ bá. tó ń bá wa gbé ẹgbàáwọ̀ ọ̀rọ̀ jáde tó bá sọ bẹ́ẹ̀ tán. al Shamsuddin zahabi rahimahullah òun dé lẹ́yìn Abu Abdullahi al-Hakim ọwọ́ wo tírà al-Hakim yẹn wá kìí ṣe gbogbo àdéhìí tí bàbá yìí ń pè sàhì ìní sàhì ọmọbẹnu rẹ ètò jẹ sàhì ètò jẹ hasan ètò jẹ báyì ọwọ àmì kóòlù ṣe ajẹ sàhì aláṣẹrìtì ṣèkìyì sàhì aláṣẹrìtì bukhari sàhì aláṣẹrìtì muslim kóòlù ṣe jẹ sàhì. alḥakim àbí eh, al-Dhahabi gbogbo àdéhìí kọ̀ọ̀kan tí alhakim bá pè sahih yọ yẹ̀ wò ṣé sahih ni àbí èsì sahih ẹ rí wọn kọ sísàlẹ̀ wọn ti ṣe kíra yẹn ní ìpele ìpele ọ̀rọ̀ abu abdullahi alhakim wà lókè tó ló ń lọkọ tíra rẹ̀ az-zahabi nísàlẹ̀ tíra wọn wá sọ pé wa huwa kama qalu tó sọ pé sahih az ọ sọ pé bẹ́ẹ̀ ni bó ti ṣe wí náà tá bá wá research tá a fẹ́ fi hàn pé yàdìsí yìí ó ti gbára lé o a wá sọ pé wasahahahu alḥakim filmustadrak wàwàfọkọhu zahabi zahabi náà farama ó ti fún ọ̀rọ̀ alḥakim lágbára a sì lè sọ pé wà akọrọhu zahabi zahabi ọgbà nǹkan tó wí wálé tó eléyìí ó ti fún àdìsí ńlágbára pé yẹ́s mo lè fi sẹ́rí nítorí kìí ṣe hákìm nìkan ńlọdọ́rọ̀ yẹn sọ. sẹ́mi pé azahabi olùmọ̀ńlá gidigidi ni o olùmọ̀ńlá gidigidi torí rẹ̀ ní alhafiz ibn hajar rahimahullah olùmọ̀àgbà tọkọ bulugul maram tá à ń ṣàlàyé ni ọbẹ̀ lọ́n níbẹ̀rẹ̀ ayé rẹ̀ tó náà wá máa igi kọ́lọ̀ ó fún ní mà bíi ti zahabi àti jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ẹlẹ́dàá wa ti gbà gbogbo orú tíra tí alimami zahabi ṣe alhafiz ibn hajar àwọn náà ṣe tíra tọjọ bẹ́ẹ̀ nísìn azahabi ó ń kọ tíra mizanul i'tidal òṣùwọ̀n láàfin máa mà béèyàn dúró dọ́gba bí òdúró dọ́gba nínú àwọn tó ń gbàdé tiwa. alhafiz ibn hajar òun akọsíra kan kí ló apẹtẹ dáhábì mizanul i'tidal alhafiz ibn hajar òun náà wá ṣe tíra kan táàtún fi máa ma àwọn olùmọ̀tí ń gbàdé tiwa jarhan wa ta'dila òun pèsè ẹni lisanul mizan sọ̀rọ̀ kí bàbá ìpèsè ẹni mizanul ẹ̀ẹ́dìdàr eléyìí wá sọ pé ahọ́n òṣùwọ̀n gan lélẹ́yìí tí ń gbẹnu òṣùwọ̀n á sọ̀rọ̀ so àwọn àmọ́ ńláńlá àwọn olùmọ̀ ńláńlá làwọn eléyìí tó ìgbà tí àwọn olùmọ̀ tí wàá rí pé az-Zahabi ó ṣiṣẹ́ fún tírà al-Mustadrak tún tara rẹ̀ tún gba yìí sí àmọ́ ọ̀rọ̀ Zahabi mà bọ́lẹ̀ bí ọ̀lẹ́ ó ṣe déédéé bí ó ṣe déédéé tán ọ̀kan gbọ́dọ̀ sọ pé alhakim lọ́sọ̀ haha rẹ̀ kakọ́ kan máa gbé lọ́kọ̀ọ́rọ̀ pọ̀ tí rọ̀rọ̀ sọ kò tí rọ̀rọ̀ sọ torí rẹ̀ ní ibn taymiyyah rahimahullah nínú majmu' al-fatawa rẹ̀ ìgbà tí ń bẹnu àtẹ́lu ìṣe alhakim nínú almustadrak ọlọ́pọ̀ nínú àwọn ahadith tó ṣe pé kò fẹsẹ̀ rinlẹ̀ rárá tó jẹ́ pé kọ̀ǹdẹ̀ burúkú ni tí abu abdullahi alhakim tí wọn máa pè ń sọ̀hí. sọ nítorí ẹ àwọn olùmọ̀ṣiṣẹ́ fún tíra náà kọ́mọ́ bá tẹ̀ wá jẹ tíra ńlá ni o tíra ńlá gidigidi ìdí mẹ́rin ńláńlá wọn ni títẹ̀ títẹ́lẹ̀ tí wọ́n kọ́ tẹ̀ jáde kó tó di pé wọ́n tún wá ń tẹ̀ ní kéékèèké ni ìdí mẹ́rin ńláńlá wọn náà ṣiṣẹ́ fẹ́ Islam rahimahullahu ta'ala tọ́ọ̀ wọ́n á ní àwọn olùmọ̀mí ìtako az-Zahabi nípa pópẹ́ àdéhùn yẹn ní sahih nígbà tó sì jẹ́ pé kò sahih kí wọ́n á ní ìdájọ́ rẹ̀ báyìí. tẹ́lẹ̀ ìbáyé wa àwọn olùmọ̀ á sọ pé wọ́n tako bó wọ́n ti tako náà ẹ túmọ̀ rẹ̀ wọ́n tako tẹ́ bá tako yẹn bó lẹ́sìn tẹ́yìn bá tako rẹ̀ yẹn bó lẹ́sìn á dá ọ̀rọ̀ rẹ̀ padà sí lẹ́nu wọ́n lè yẹn ti máa ń dọ́rọ̀ yẹn padà sí yẹn lẹ́nu. a eléyìí lè díẹ̀ o á dá padà sí lẹ́nu ó ṣe déédéé àmọ́ bò láti dá padà sí lẹ́nu. òun ti wọ́n ní ìsìnkan tí wọ́n náà sọ ó túmọ̀ rẹ̀ dáadáa àyàpàṣẹ ẹ wá ní adọ́rọ̀ rẹ̀ padà sílẹ̀ ó ṣe déédéé rẹ́gí àmọ́ ẹ ṣe tẹ̀síìrì adapadà sílẹ̀ ẹ sọ pé ọ̀rọ̀ tó sọ gbígbà tẹ wà wọn adúlẹ̀ eléyìí náà dà ọ̀rọ̀ tẹ sọ kò rí bẹ́ẹ̀ o ọ̀rọ̀ tẹ sọ tẹ bá yẹ pé fẹ́ lédi àṣà ọ padà sí ọ lẹ́nu tó àmọ́ ọ̀rọ̀ tó sọ kò rí bẹ́ẹ̀ ádàbò àmì lóṣù yẹ ká máa lò èdè wa nù torí lónìí onúsàsì tètè ẹ̀ náà ń bọ̀ lọ́la títí ẹ̀ náà bá di gbígbóná gbígbóná ní òkò fọ̀ ó ti yàgbẹ́ tójọ́ mẹ́ta ó máa lọ tọ́ẹ́lẹ̀tì pé a ọtẹ mi pọ̀ tó eléyìí túmọ̀ sí pé yẹ́s èmi pẹ̀lú rẹ̀ a lè yapa ọ̀rọ̀ wa lè má jọra wọn àmọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́ là ń pa ń koro pẹ̀lẹ́ most especially òun náà kò lè máa máa kó pe hadith bàyí kó pe ní sahih tó ṣùgbọ́n nǹkan lè sú lójú ńgbà yẹn ó lè dàrú ma lọ́wọ́ ńgbà yẹn tó ń torí kò sí olùmẹ̀sìn Islam kan lódodo kìí ṣe pé irú àwọn tó fẹ́ gbọ́kàn sáwọnú ọ̀rọ̀ mà àwọn olùmọ̀ lódodo kò sí èsì máa ń máa máa fẹ́ sìyàn lọ́nà àfàǹsán ní hidden agendas àwọn máa fún yín lákàrà jẹ láì mọ̀ pé májèlé ń bẹ́nu àkàrà ó lè ló kónú pọfupọf sọmọ pé tó máa ti kó májèlé sínú á ti jẹ tó méje kó tó mọ̀ pé there is something there is something yẹn àlùkìyàmà ló ti máa mọ̀ nítorí ẹ̀yìn ọmọ sọ́ra kó nǹkan dà sí kù tọ́ tẹ́lẹ̀ báyìí wọn ẹ wá wo tálá pè ní rẹfúrí lórí tírà alhakim ẹ wá wo zahabi náà torí ẹ̀ka lè mọ àkókò sẹ́ni tó pé Al-Dhahabi kọ tírà kan tó gbajúmọ̀ gan táwọn èèyàn máa ń sábà kà wọ́n máa fi ń ṣe wáàzì ẹran mi létí ọkọ rẹ̀ náà ẹ gba Al-Kaba'ir tírà tí Dhahabi kọnu tí ọ̀gọ̀rọ̀ àwọn olùmọ̀ máa fi ṣe wáàzì Al-Kaba'ir kẹ́lẹ́ mọ̀ pọ́lọ̀ nìkan ló pé nísìnyí ìyapọ̀ ẹnu wà láàrin àwọn olùmọ̀ ṣé zahabi náà ló sì kọ́ <laughs> ṣé zahabi náà lọ kọ́ àbí wọ́n kàn mú lẹ́mọ́ lẹ́sẹ̀ nípò náà lónìí pọ́fẹ́ bọ̀ pẹ́ wọ́n lónìí sẹ́mi pé ń gbà mí sẹ́yìn bá ti máa ń kọ síra tó pọ̀ ìwé tẹ̀ kọ gan wọ́n lè pẹ́ ilẹ̀ kọ kó lè tà gẹ́gẹ́ bí as yẹn sàṣà ní nǹkan tí ọkọ̀wé ń parí ọlọ́run fún ní ó fún ní gègé gègé tí máa pọ̀ tàdá àlẹ́nu kọ̀wé gidi yàtọ̀ sí wọ́tọ́ hàǹd. Az-Zahabi rahimahullah òun náà kọ́ tíra tó pọ̀ fẹ́rẹ́rì tó máa fẹ́ tàwé ó lè má sí láyé má wọ́n kàn ṣe al-intihal ìwé òǹwé tí ó tà wọ́n kàn lé ọkọ rẹ̀ máa pé wọ́n lọ kọ́ mo rò pé yé àwọn èèyàn bá máa dùn ah tí pé bàbá tó kọ̀wé ìpọ́n tó kú ẹ ti rà á tán káṣíìrì ó tó tù tọ́wọ́ tẹ ten thousand copies ẹ ti rà á tán wọ́n tún lè máa demand ẹ bá ń ka tẹ́ ń ka pé ah kò dájú pé bàbá lọ kọ eléyìí ó lè tó alọ kó kọ wọn sí commercial purpose mo rò pé yé tọ́. So, àwọn olùmọ̀ọ́nì ìsìn ya pàwọ́ láàrin wọn ṣé dáhábì náà ló sì pé léyìí because àwọn àwọn ọ̀rọ̀ kan wà tí ò yẹ ká pé dáhábì ní sọ̀rọ̀ ẹ̀ dápèjúwe bàbá yín tó ti kú sẹ́fẹ́ rì ẹ̀ dáhùn abẹ́ẹ̀ ní lè dúró <laughs> nínú eh, alkaba'ir ti al-Dhahabi ọ̀sọ̀ tàn kan bẹ́ẹ̀ fẹ́nìkan ó kówó sọ́dọ̀ ẹnìkan nílẹ̀ ibì kan ìgbà tó wá padà dé láti wá béèrè fowó rẹ̀ kọ́ gbà á wọ́n wá ń fún ròyìn pẹ́ni tó kówó sọ́dọ̀ rẹ̀ ń ti kú ó wá dorí kodò ó dá a lé pẹ̀lú ẹ̀dùn ṣé ikú ẹni tó kówó sí lọ́dọ̀ ní dùn ni àbówó tiẹ̀ tó kó sí lọ́dọ̀ tí ọ̀dájú kó lè rí gbà èwo lẹ́rù kó lè máa dùn. nàám wọ́n gbéra rẹ sípò rẹ ṣé ikú ọ̀rẹ́ rẹ ní ń dùn ọ́ ni àbówó rẹ tó o sì rí gbà tó bó rí gbà méjèèjì báyà ní mánì pé a ikú abẹ́ gẹ̀ẹ́sì ẹ̀ àmọ́ kókó ní kékeré ni kọ́lẹ̀ ní ikú tó wá lọ pa kémi ò tó gbowó mi ó ṣẹṣẹ bẹ́ẹ̀. tó eléyìí wọn á ní ìgbà tí wọn á lọ bá olùmọ̀kan olùmọ̀yẹ́ wọn sọ fún yín pé tó bá fẹ́ rọ̀rẹ̀ rẹ̀ lọ sí sàrà báyìí báyìí báyìí tó bá wá ti ní òru ọjọ́ jùmọ̀à àbí ìnà òru ọjọ́ jùmọ̀à mẹ́jùmọ̀ ọjọ́ jùmọ̀à yẹn ní kékeré bá ti sùn lọ́jọ́ alhamis bí òní yìí kọ́ wa wá síbi kànga kan nílẹ̀ yemen kọ́ máa sọ pé sọdíìkì sọdíìkì sọdíìkì sọdíìkì ọ̀rẹ́ rẹ̀ ó padà yọjú sí ọ wọn á ní lọ́wọ́ sí lọ ni wọn á ṣe sọdíìkì sọdíìkì sọdíìkì sọdíìkù rẹ̀ bá yọjú. wọ́n rẹ́ mi kó ló ti jẹ́ kó lẹ bọ́ọ̀n sínú gbádùn lẹ́wà ní àbínúyà wọ́n bá ti sọ bí nǹkan ti ṣe rí ibi tó wà gbàgbé kókó tó gbé wáyé kàga. ọ fẹ́ máa lọ ọ̀rẹ́ tó gbowó sọ́wọ́ ni wọ́n á sọ pé ọ̀rẹ́ mi ò tiẹ̀ béèrè owó rẹ má ó ṣe wọ́n darí in tó gbé mi wá gan tẹ́lẹ̀ náà nù. tó bá ní kọ́ lọ bí báyìí ọba pọ̀ ń riwó mọ́lẹ̀ ń bẹ̀ kọ́ lọ gbowó rẹ̀ ń bẹ̀ á lásán kò ní kan. iná sì ni àwọn kọ̀dá kan mà làwọn máa fi tajà. ìtàn pàtàkì lásán lónìí ń bọ̀ lọ pàtàkì torí àwọn olùmọ̀ràn sọ pé ṣé láhábí náà nísìn kọ gbogbo rú àwọn eléyìí torí tó wá ti mú àwọn àyà wa tó mú àwọn àdéhìí wa ibẹ̀ ni ó ti wá máa sọ rú àwọn nǹkan torí rẹ̀ wọ́n ní kò sí bíyàn ṣe lè bẹ́sìn ṣe lè mèrè sátó tí ò ní kọtẹ̀ kò sí bẹ́yàn ṣe nímọ̀ tó tí ò ní sàṣìṣe torí rẹ̀ káàkà kún inú àwọn àṣìṣe tó ṣeé ṣe kápọ̀ ṣẹlẹ̀ sí alimami zahabi èyí tó túmọ̀ sí pé ìwé yìí tó bá tiẹ̀ jẹ́ pé zahabi lọ́kọ́ ọkọ́ kó tó di pé gòkè àgbà nínú màní kò á lásìkò àti tún padà yẹ̀wò mà títí tó fi kú gẹ́gẹ́ bí alimami ibn al-qayyim rahimahullah onáà ní tírà kan tó kọ fẹ́ẹ́ kó náà àwọn olùmọ̀ọ́wò pé sóun náà ló sì kọ́ torí ẹ kí wọn náà múra gbogbo gègé rẹ kàkàkàkàkàkà ọkọ kan tó kú tí wọn mọ ṣé bàbá ló sì kọ yìí ó náà lọkọ <laughs> ó ọkọ tí ra à ń pè ní arúwẹ arúwẹ nípa ẹ̀mí àwọn àtàn àwọn àwọn ọ̀rọ̀ kan wà mẹ tí ó mú káwọn olùmọọmọ náà ló sì torí pé gbogbo bá kọ máa sóra tó dúró dọ́gba àmì èyí àwọn àlọ́kan ìtàn kan wà ń bẹ̀. torí ẹ̀ àwọn olùmọ̀wá ṣiṣẹ́ fún al-kaba'ir eléyìí ọ̀ wà láti rà tọ́bára ti ra al-kaba'ir orúkọ rẹ̀ wọ́n pè ní tahdhibul kaba'ir wọ́n pè ní tahdhibul kaba'ir gbogbo àwọn àdéhùn kọ̀ǹdẹ̀ àwọn àtàn. tọ́jọ́ kí wọ́n ṣubú dànù gbogbo àwọn yọ mbẹ nítorí pé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ bá ti kọ́ nǹkan léde lárúbáwá àwọn rò pé gbogbo ẹ̀ ló ṣe déédéé wàrà bá ti sàlùkùrọ̀ àná gbogbo nǹkan mí bùkátà àtúnyẹ̀wò ìdí nu tó fi jẹ́ pé náà kí wọ́n ń ṣèwádìí ń parẹ̀ náà lẹ́sìn máa gbọ́ pé nítorí kọ́ mọ̀ bàjẹ́ pé àwọn àdìsí kọ̀ǹdẹ̀ lásán lọ́mọ ti tẹ̀rí tó rò pọ̀ ńrọ̀rọ̀ sọ ó sì rí nǹkan kan sọ nǹkan tanra rẹ̀ dànù tẹ́lẹ̀ ìjẹba àwọn. tọ́ níbi tí alimami Daraqutni tó gbárídé níbi ilmul hadith ohun ńlọ́fọ̀ àwọn àdìsí bíi mélòó yọ nínú sahihi Muslim tó ní kèsì sahihi bí mùsùlùmí pé sahih kìí ṣe sahih ṣé gbogbo àwọn tá a fúyẹ́ ṣé ká àbí òye tá a wúwo nàrà náà a sọ pé àdìsí ìtọ̀ àyè ti wọ̀ wò sọ̀rọ̀ lọ sọ àbọ̀ sọ̀rọ̀ ẹlòmíì lọ́la sọ tọ́lọ́ pọ̀lọpọ̀ tó máa rí i pé lẹ́ da oní ọmọ ṣèṣe pé òun mọ nǹkan kan olódò ọ sọ pé àdìsí yìí o ọ ń bẹ́nu àwọn àhàdìs tí al-Imam Ad-Daraqutni tó sọ pé ọ̀rọ̀ ń bẹ lórí rẹ̀ nínú àwọn àdéhùn tí imam muslim gbà wá wọ́n rò pé yé wa bí o ṣe sọ nítorí ìwọ oní ọwọ́ àdó àìsàn wọ́ wò nínú sọ̀rọ̀ muslim wọ́ wò tó gbẹnu lọ àfi tẹnu bá ń dùn ọ̀kún ya inú ẹ wò so eléyìí jẹ́ báwọn. tán ìgbà tí àdárò kùtùnì tí wàá sọ̀rọ̀ wá túmọ̀ sí pé àdéhùn dọ̀ àìsàn bẹ́ẹ̀ nu muslim kó túmọ̀ sí nítorí òun rí nù àwọn olùmọ̀ ẹ̀sìn islam yóò kù sọ pé kọ̀ọ̀rọ̀ rọ̀ sùn torí rẹ̀ ní ẹnìkan nínú àwọn olùmọ̀ láyé wa òde òní òun kọ thesis tó fi gba phd lórí àtiyanjú awọ tí ń láàrin imam muslim àti imam ad-Daraqutni nípa àwọn ahadith tí Daraqutni tọ́tọ́ka sí nínú sahih muslim pípé wọn ò fẹsẹ̀ rinlẹ̀ gẹ́gẹ́ bí àkọlé tírà tó sahihu muslim. sáà mẹ́ni tó naam so ó pe tírà rẹ̀ ní al-insaf bayna al-imamayn ìṣèdọ́gba láàrin ìmáàmù méjèèjì al-imam muslim àti imam ad-darqutni eléyìí jẹ́ tẹ́sís tí ẹni tí wọ́n ń pè ní sheikh rabi' al-madkhali tẹ́sís tó kọ́nu tó fi gba phd ní jami'a islamiyya ìyẹn ju awọ tí ń bẹ láàrin ìmáàmù méjèèjì alimami muslim àti imam ad-Daraqutni torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé tó bá yẹ pé sheikh Rabi yẹn gẹ́gẹ́ bó ti ṣe bẹ̀rẹ̀ tó mójútó ìmọ̀ hadith gidigidi torí pé ìwé tó kọ náà ní masters degree ó ṣe tahqiq tírà al-Hafiz ibn Hajar yìí kan ní à ń pè ní al-Nukat ala ibn sòtìrà yẹn ló gbé jáde fún masters degree tó bá jẹ́ pé irú bó ti ṣe ṣiṣẹ́ nípa awọ tí ń bẹ láàrin Ad-Daraqutni àti mọ ọ ríra wọn já ọ eléyìí ti kú kú kú kẹlẹ yóò tó dé o tó bá ké bó ṣe ṣiṣẹ́ yẹn ní bàbá yẹn náà bá mójútó ìmọ̀ nípa hadith ọlọlọ mọ iye àǹfààní tí ọba gbé jáde fún àwọn yẹn nítorí pé tíra rẹ̀ tó pa yẹn ó dáa tí ó dáa púpọ̀ torí ẹ̀ torí ẹ̀ ìwọ náà nínú gbèsè ayé rẹ ìyànjú ó ń bẹ lára kálukú tọ́lọ̀ ti fi lo ìyànjú rẹ lọ síbi tí yóò ṣàǹfààní púpọ̀ tó bá lò gẹ́gẹ́ bí Al-Albani ti ṣe ṣe ó lo ìyànjú rẹ síbi tó ṣàǹfààní púpọ̀ síra tí bàbá yẹn pọ̀ láyé yìí kọ́dọ̀ èèyàn ní ọba pin lórí ọjọ́ ayé rẹ sọ pé káì kò pé wọ́n sùn tí èsì ṣe à ń kà ń kó kàṣkó lójọ́ rough work rárá à ó lè believe pé kèsì lárúbá ló ń kọ̀wé kò sì sẹ́nìkan nínú mọ̀jẹ́ lárúbáwá tó lè fojú di kò sí torí pé ntọ́lọ̀ ń fọ̀n ṣe kọ̀sẹ́ni tó ṣe tẹ̀lé ìtumọ̀ sí pé tí wọ́n náà bá lo ìyànjú rẹ̀ síbi tí ó wù lójú ní tó mú jáde yóò pọ̀ ju kò lọ síbòmí lọ. torí di eléyìí ẹ gbọ́dọ̀ ṣe méjì o nípa àwọn àdìsí tó wà ní muslim báwa pété torí pé dárò kùtùmí ti sọ̀rọ̀ ẹnikẹ́ni ẹnikẹ́ni torí ẹ sàhíì muslim sàhíì náà tọ́ba fẹ́ ṣàlàyé àwọn àdìsí tí wọ́n mú má muslim lọ́wọ́ pé kò fẹsẹ̀ rinlẹ̀ ọkọ sọ pé fẹsẹ̀ rinlẹ̀ ní muslim gbà wá ní kò gbà wọn wá ala sabilil usul nítorí pé sọ̀rọ̀ mùsùlùmí ń bẹnu síra tó dájú nínú ilmi hadith tó bá wọ sọ̀rọ̀ mùsùlùmí nìsín yóò fún hadith kan yóò mú wa lẹ́yìn àkọlé fún wọn nọ́mbà hadith ẹ̀ àwọn àwọn olùmọ̀tán dé ni wọ́n nọ́mbà rẹ̀ kọ́lé àkọ́kọ́ àkọlé àwọn olùmọ̀ tí wọ́n ń ṣàlàyé tírà rẹ̀ ni wọ́n kọ àkọ́ nínú wọn ni Imam Nawawi wà èsè Muslim ní kọ àkọlé tẹ òun kàn kó àdìsí jọ ẹni tí ó bá ní mà nípa máa máa ń tà sùn àdìsí tó bá ti wá síwájú òun ni Muslim gbà wá gẹ́gẹ́ bí ìpìlẹ̀ tẹ́ládìsí méjì mẹ́ta mẹ́rin márùn ó lè tẹ̀lé ta lákọ̀ọ́kọ́ kìí ṣe ẹ̀kejì kẹta kẹrin karùn yẹn ni Muslim gbà lérò ọkàn gbà wọn náà wà fún lè ṣàlàyé ta lákọ̀ọ́kọ́ ni torí ẹ̀ta lákọ̀ọ́kọ́ ń lọ́gbà wá gẹ́gẹ́ bí hadithi tó nípìlẹ̀ àwọn ètò tẹ̀lé náà gbogbo ẹ̀ sahih ni ọgbà àwọn wà ala sabilil mutaba'at níṣẹ́ ọ lè jẹ́ pé hadithi Ibn Umar níta lákọ̀ọ́kọ́ rìwáyà bíi mẹ́ta wá wà fún Ibn Umar náà lóríṣiríṣi yọ tẹ̀lé ta lákọ̀ọ́kọ́ bóyá hadithu azubair ibn al-awwam lọ́tẹ̀lé yóò tún gbóná wa gẹ́gẹ́ bíi asul riwaya mi bíi méjì mẹ́ta mẹ́rin tún lè wá fún zubairi zubairi ibn awam yẹn náà yóò tún tẹ̀lé tẹ́lẹ̀ kejì o tẹ́ ń bá ń wá èyí tẹ́ ẹ lè bẹnu àtẹ́lù tẹ́ fi rọ̀rọ̀ sọ àwọn èyí tó gbà wá lálákọ̀ọ́kọ́ fún sàbẹ̀ yìí èyí tún gbà wá lálákọ̀ọ́kọ́ fún sàbẹ̀ tó tẹ̀lé ni lè bẹnu àtẹ́lù tá sọ pọ̀ rọ̀rọ̀ sọ. kò sí tàbí ṣùgbọ́n wọ́n ní tírà rẹ̀ ló dáa jù wọ́n ní tírà rẹ̀ ló dáa jù tọ́kọ́ takhasama qawman fil Bukhari wa Muslimi ladayya faqalu ayyu dhayni taqaddama فقلت لقد فاز البخاري صحة كما فاز في حسن الصناعة مسلم àwọn èèyàn jà lọ́dọ̀ mi nípa Bukhari àti Muslim èèwo láti síwájú èkejì èmi á sọ pé a Bukhari ó ti gbégbá orókè nípa pé àwọn àdéhìí tó wà nínú rẹ̀ afá àwọn ló gún régé ju ti Muslim lọ àmọ́ Muslim òun náà gbégbá orókè nípa pé yóò rà tí wọ́n ṣe tó dáa jù tọrọrùn kà tọrọrùn orí ń tẹ̀yàn wá kò sí bíi muslim alùpùpù gba first láàyè rẹ̀ tẹ́lẹ̀ ìbáyé wa àjẹ́ pé tó máa sọ pé rọwọ́ àwọn muslim sọ́ọ̀mù àrònú sí àwọn àgbà kọ́ fẹsẹ̀ rìn lẹ̀ àgbà kọ́ fẹsẹ̀ rìn bóyá ẹni náà sọ pé akhrajahu al-Bukhari sọ́ọ̀mù àrònú sí ronú sí kí ni ìgbà tí èsì kò ní sẹ́ ọ sọ pé sahih torí pé ta ló gbà wá al-Bukhari sahih torí pé ta ló gbà wá Muslim ọ̀dà ibn Khuzaimah ló gbà wá sahihu ibn Khuzaimah sahihu ibn Hibban mhm. ṣe àádùn àbáàmìdù àtàdìmẹ́yìn àkọ́wájú torí pé àwọn àdìsí wà nínú àwọn tíra yìí lódodo wọ́n jẹ́ sahih but àwọn náà ní conditions wọ́n pè ní àwọn àdéhùn sahih based on their personal conditions wọn ò fi condition Bukhari ṣiṣẹ́ wọn ò fi condition Muslim ṣiṣẹ́ nítorí pé àwọn èèyàn tó yàtọ̀ gédégédé sí Bukhari àti Muslim làwọn náà olùmọ̀lá làwọn náà torí ẹ̀ yọ padà yí ọ nínú ilmu musfala ike àdéhùn tó wà afá òun náà ni tíra àdìsí tí Bukhari àti Muslim jọ gbà wá ẹlẹ́kẹ̀ẹ́sì ti mọ̀ kán ti kó tíra jọ lórí eléyìí tíra wà tó bá fẹ́ mọ gbogbo àdìsí tí Bukhari àti Muslim jọ gbà wá al-lu'lu' wal-marjan fima ittafaqa alayhi ash-shaykhan al-lu'lu' wal eléyìí ni àdìsí tó ga Number two hadithi ti Bukhari dágbà Number three hadithi ti Muslim dágbà Number four hadithi ti wọn gbà condition Bukhari ati Muslim bí Abu Dawud ló gbà wá ṣùgbọ́n ṣe déédéé condition Bukhari ati Muslim that is number three la pè àbí four four number five. Ona náà làdísì tí wọ́n gbà wá lórí condition ti Bukhari nìkan number six èyí tí wọ́n gbà wá lórí condition ti Muslim nìkan number seven èyí tí wọ́n gbà wá lórí condition àwọn míì tó yàtọ̀ sí Bukhari àti Muslim bí kọjá pé lórí condition Ibn Hibban lórí condition Ibn Khuzaima condition àwọn méjèèjì wọ́n fi gbé jáde bẹ́ẹ̀ wọn kò náà ọkàn lè jìnnà ní ààyè tá a gbé sí ṣùgbọ́n náà kọ́ sahih náà torí rẹ̀ wọ́n ṣiṣẹ́ lórí àwọn àdìsí tó wà nù Bukhari àná tó wà nù bí Ibn Khuzaima tó ń ti pé sahih ló pe tiẹ̀ náà àdìsí tó wà lọ́dọ̀ Ibn Hibban tó ń ti pé sahih ló pe tiẹ̀ náà nítorí pé wọ́n padà rí fàyọ wípé àwọn àdìsí eléyìí tó wà nínú wọn ó lè jẹ́ hadithun hasan àbí kó jẹ́ sahihun li hasan hasan hasan ó wà tó pọ̀ tá a bá pa gbogbo ẹ̀pọ̀ yóò di sàhíhán lẹ́gẹ̀ẹ́rì so gbogbo oru eléyìí wà torí ẹ̀ ẹ máa sọ fún ọ pé àwọn tó gbà dé síwáànù ó bùkátà kan máa jiyàn èwo ni wọ́n gbà wá rí nínú ọgbà tọkàn máa sẹnu pányápányá so àwọn olùmọ́gbà dé síwá ọ̀ ń sọ pé ẹ actually kíni kíni actually nù àdé actually wà nù àdé kò sí nù àdé ẹ wo ní ìsìtọ́ wá pàbùdà ó ló gbà dé síwá gbọ́dọ̀ sì mọ̀ kó ṣe fi sẹ̀rí Abu Dawud ti sọ fún wa ó ní gbogbo àdéhùn tí mo bá gbà wá tí ó bá kù díẹ̀ káàtó máa sọ̀rọ̀ tí n bá ti sọ̀rọ̀ àjẹpọ̀ àdéhùn yẹn lè fi sẹ̀rí ẹ wo condition torí ẹ̀ làwọn sọ pé ìgbà tẹ́mi ò rẹ́ lómi ìtọ́gbà àmì òsì rẹ́ni tó bẹnu àtẹ́lù wọ́n á sọ pé akhrajahu Abu Dawud wa sakata anhu. Abu Dawud ló gbà kò ti sọ nǹkan kan pa rẹ̀ tó lẹ́ni tó ma tẹminọ́lọ́jì yẹn wọ́n mọ̀ pé a lè fi ṣe ẹ̀rí kò sọ̀rọ̀ lórí ẹ̀ torí ẹ̀ kìí sinú Bukhari àti Muslim ladithu sahih lásán wa lórí ẹ̀ lẹ́sẹ̀ rí nígbà tí Al-Albani rahimahullah tó wá ṣiṣẹ́ fáwọn tíra yẹn lẹ́nu àwọn àdìsí nù àwọn tíra yẹn yóò pín sahih omi yóò lè pè ní hadithan hasanun sahih omi yóò lè pè ní hadithan hasan àwọn mi yọ sọ pé hadithun báyìí wa hakada eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin. tọ́ hadith tó tẹ̀lé lẹ́yìn ó wá látọ̀dọ̀ Ruwayfi' ọmọ Thabit ọlọ́nkó yọnu sí ọ̀kan náà sàhábà ni onágbẹ́gbà wa ìwà látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n sọ pé la yahillu limri'in yu'minu billahi wal yawmil akhir. أن يسقي ماءه زرع غيره زرع غيره أخرجه أبو داود والترمذي وصححه ابن حبان وحسنه البزار إبوي أبو داود أتي الترمذي أنا بجادي ابن حبان تعالوا صحيح يعني في حديث صحيح أبني الإمام البزار قلنا نتراك تانكو نكني musnadul bazzar wọ́n ń pè ní musnadul bazzar òun sọ pé hasan ni kò tó sahih tibnu hibban kálukú pẹ̀lú condition tọ́ba yé kí ni ànábì sọ ń bì ó ní kò tọ́ sí ẹnìkan tọ́gbọ́ lọ́ngbọ́ àtọ́jọ́ kan yìí kọ́ lọ fomi rẹ̀ fi fún oko olóko lómi ó ní tiẹ̀ ọlọ́ fi fún oko olóko lómi kí ló ṣe ọ́ tí ò ní jẹ́ kókó tiẹ̀ nìwọ́ kọjú má ó ń lo fún lómi oko omi báwo ṣé oko náà náà sọ ni àbólóyè lọ̀rọ̀ ń báwí omi báwo àá lè da omi sóko yòówù ká má gbà dáadáa àyọ̀ gbà dáadáa oríkàríkà ní ó gbin ẹ̀fọ́ àti ewébẹ̀ lásìkò ẹ̀rùn yìí ẹ̀fọ́ àti ewébẹ̀ sì wọ́n lọ́jà wàá gbómi táǹkà wa wọ́n ti wá pọn fáwọn èèyàn ó tó wá ku díẹ̀ ńbẹ̀ ó sì rókò nítòsí ńbẹ̀ pé àbí kí n bá ẹ̀dá sóko <laughs> ẹ̀dá sí yọ̀ dà fún yín kìí ṣe nítorí àbí sọnù pé má fi omi rẹ fóko olóko lómi rárá o ìtumọ̀ rẹ̀ ni pé má bá aboyún lò tí èsì wọ́n ló fún kí ló jọ́ tánàbí sọ nìyẹn ókè. Okay báwo ló sọ ara boyún bá lò ṣé ọ lọ káyàwó yàwó mẹ́lẹ̀ wọ́n rọ ọmú kọ gbà àbí kí lànà bí sọ ń bì níta lànà bí sọ ni pé ọ gbọ́dọ̀ fi aboyún mo rò pé gẹ̀ẹ́sì ní ìsìn ẹ̀yin tẹ́ lọ sọ igi nù oyún àdéhìsì ni ó má fi omi rẹ fún oko olóko lómi nítorí pé tó o bá lọ fi aboyún ah, ẹ bára yín lò ọba lò ọ̀dà kí ló ṣeun ó ti fomi rẹ fóko olóko lómi ànábì sì lọ gbọ́dọ̀ ṣe ó ní actually tèmi bá dẹ fẹ́ mi dẹ ní súnmọ́ tí èbí ma ẹ gbọ́dọ̀ ọ gbọ́dọ̀ dán o nítorí pé òfin ṣẹ̀rí àfihàn wa nípa àwọn obìnrin tó bá lóyún wọn gbọ́dọ̀ lọ́kọ títí tí wọ́n fi bí oyún inú wọn. kápé wọn kọ ọ lẹ ó sì lóyún kò gbọ́dọ̀ lọ́kọ tí ma ìdá ọtàn gbà bí ọmọ rẹ̀ báwo wá ni tó rẹ̀ ló lóyún fún ni báwo wá ni tó bá lóyún wọn ẹ adẹ wádìí arípẹ́ lóyún náà nù kámọ́ ẹ kámọ́ bá jẹ ẹ tẹ́lẹ̀ ọmọ ti ní ẹni tó ń tó bá dẹ̀ parí ó tẹ̀ wá three hundred level ni fa tó bá parí five hundred level ẹ̀ wò three to five ọdún mélòó ni à ẹ̀ máa nǹkan sírò èèyàn wà ní three hundred level yóò sì jáde ní five hundred bàbá rẹ̀ wá ní kó dúró de graduation rẹ̀ ọdún mélòó ló fi dúró ẹ̀yin pure mathematician at least ọdún mẹ́ta ó lè má pọ̀ ọdún mẹ́ta tán àmójú méjì lọ ẹ̀dá kù sẹ́yìn lè ṣe irú sùúrù bá àwọn anka síosíó pé ìgbà wo nìyàwó òde àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ tó ọwọ́ akẹ́ àdáàdì ah, mi mọ déètì tẹ́ mú àti mú déètì àlọ́ mọ́ graduate tọ́ba graduate tán yọ sáàbù àbí òní sáàbù tọ́ba lè sáàbù tán ẹ̀jẹ̀ awọ́ àṣẹ náà fà á tó torí di eléyìí ó ṣe sùúrù ẹ gbọ́dọ̀ ṣe zina o haram ọ gbọ́dọ̀ fomi rẹ fóko olóko lómi kọtọ lábẹ́ òfin ọlọ báwo la <coughs> àkọ́kọ́ kọtọ kọ fi aboyún kẹsọ yìí ok báwo ló sì wá fi aboyún tí ò ní bá sùn sósèsì dáhùn máa sọ fún wa pé ẹran tí ọjọ́ kúnlẹ̀ kí lé ọmọ ó lè bá a sí ẹ máa bọ̀ ń lò òfin ọlọ́run ọgbà àtẹ́mí ní kò wò yẹn ni pé tiẹ́ tó wò pa òfin ọlọ́run ọba tì ọlọ́run má jẹ́ àsórí ibú tọ̀tà láti rí bí bàbá gàràjé wọ́n ní o ṣe sùúrù eléyìí ti ṣe zìnà ó ti lóyún eléyìí abilékọ tọkọkọ ọlẹ toyuntoyun ni ẹjẹ ó bí maná gbàtọ́ bá tó bímọ téyì tó ṣe zìnà bá túbá tó sì fi hàn lódodo pò ń túbá òun ò tún ní padà sí ti ẹsẹ̀ yìí má gbà náà láàtò gbà ike kọ́ lọ́kọ nítorí pé kò jìyà tọ eléyìí tó sì jẹ́ adélébọ̀ tó jẹ́ pé ó lóyún tó ń toyún lọ kọ́kọ́ lẹ̀ ẹ tí ó bímọ ọlọ́mọ náà tó bá ti bímọ tó bá fẹ́ lọ́kọ ńgbà náà ẹ̀yin ẹ bá sọ̀rọ̀ pẹ́fẹ́fẹ́ wàhà kẹlẹ̀ àti màtúmá má fomi rẹ fún oko olóko lómi àdìsí tó tẹ̀lé lẹ́yìn ni àdìsí Umar radiyallahu anhu Umar ló sọ̀rọ̀ yìí kìí sànàbí wa Muhammad sallallahu alayhi alayhi ṣùgbọ́n bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ tó Umar sọ láyé títí ń ṣèdájọ́ ni wọ́n á gbà wá gẹ́gẹ́ bí ẹjọ́ tí Umar dá àbí wọ́n bi léèrè ọwọ́ àṣàlàyé pé ntí ọ̀sẹ̀lẹ̀ nu nípa obìnrin tí àárọ̀kọ rẹ̀ má ọkọ sọnù ọkọ yìí àbúrò rẹ̀ má torí ẹ̀ obìnrin ò gbọ́dọ̀ gọ̀ ọ́ gẹ́gẹ́ bọ́kùnrin náà bí o sì ọkọ rẹ ẹ rẹ mọ́ oṣù kínní oṣù kejì ọdún kínní ọdún kejì ọdún kẹta ọdún kẹwàá ẹ rẹ ẹ bá bá sọ ibú rẹ olórí ibú rẹ gbogbo àwọn ọkọ lọ́dọ̀ àwọn obìnrin tí ọba ti ọkọ ẹ àlùjáná rẹ àti náà rẹ rẹ àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ òun sì ń bí máa fọ́ lórí ibú òun béèrè owó lọ́dọ̀ olórí ibú olórí ibú gbalé fún wa ń gbélé tó lórí ibú gba àbẹ́rẹ́ rí nǹkan <laughs> ah, àwọn obìnrin ború bàjẹ́ ọkọ ẹ̀ kọ́ máa pè lórí ibú yóò bó sì máa bẹ lọ́pọ̀lọ́ ọlọ́mọdé abó lórí ibú tó wọ́n wá ń bó lórí ibú gbé abẹ́ òrùlé kan náà wọ́n láì mọ̀ṣùkù ọlọmọsí wa ló lórí ibú mọsí àwọn ìyàwó wa náà ló lórí ibú àwọn ọmọ wa mọsí wọn ní olórí ibú tọ ìyàwó yẹn wọn sọ pé kóbìnrin ọmọ gọ pàtàkì torí ké ní ìsìn mẹjọ pẹ òní olónìí ò rí ọkọ rẹ tètè lọ rìpọt rìpọt fáwọn mọ̀lẹ́bí rẹ kàn gbọ́ tẹ́bà lọ rìpọ́tù ń tọ́lọ́pàá náà lọ rìpọ́tù sẹ́rí àǹfààní rí rìpọ́tì yẹn ni pé akọ̀dé tìjọ́ tó sọ fún apó ọ̀rọ̀ kọ rẹ̀ mọ́ tẹ̀bá ní sẹ́ríà lọ rìpọ́tì déètì tán ti kọ yẹn káyé pé òní yìí iná ilẹ̀ ẹ̀rọ kọ mọ́ wọ́n á sọ pé òní ni fifteenth of Roger, fourteen forty three ìwọ́n ti rìpọ́tì pọ̀ ẹ̀rọ kọ mọ́ kò sí mọ́ṣíkìlà ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin tọdún mẹ́rin bá ti pé àránṣẹ́ pé ọ ní báyìí a ṣe ìdájọ́ pọ́kọ rẹ̀ yẹn ti kú bẹ́ẹ̀ lòfin ṣẹ̀ríà ní nǹkan tí Umar sọ́nbi tọdún mẹ́rin bá ti pé a ṣe ìdájọ́ pọ́kọ rẹ̀ yẹn kọ́ ó ti kú wàá wá ṣe ìdá pọ́kọ rẹ̀ ti kú oṣù mẹ́rin àtòru mẹ́wàá mo rò pé yé wa tó bá ti wá ṣe oṣù mẹ́rin àtòru mẹ́wàá yẹn lẹ́yìn tó ti dúró ọdún mẹ́rin àwa sọ pé nísìn lágbọn apò lè lọ́kọ míì kò ti free àmọ́ lágbọn apá lè pín dúkìá ọkọ ọ̀hún abẹ̀dẹ̀ ànípin o lórí ìgbà tá a bá dúró dìgbà tọkọ yẹn bá tó pé seventy years ọ̀rọ̀ kan sọ pé sixty years ọ̀rọ̀ kan sọ pé seventy years ọ̀rọ̀ kan sọ pé eighty ọ̀rọ̀ tó ga jù sọ pé ninety ninety o ninety o kìí ṣe pé àtijọ́ tá a ti rí o ìyẹn ni pé ńgbà tọkọ bá tó pé sixty years of age seventy years of age eighty years of age èyí tó ga jù ninety years of age kápẹ́gbà tó lọ wà lọ́mọ twenty five ninety minus twenty five sixty five ńgbà tí sixty five years bá pé màánà látò sọ̀rọ̀ kápẹ́ ogún ẹ̀ ṣé nǹkan ò ti ní dìdàkudà ẹlòmíì yóò ti dìdàkudà ṣọ́ tẹlòmíì ò ní jì tọ́. So, ìgbà tí àbá wa rí nígbà tí ọ̀rọ̀ ọ̀rùn kápẹ́rù rẹ̀ sì wà láyé má gbaná láti òpin ogun àtàní ah, àjogún àwa ti kú wọ́n ní bàbá kú bàbá kú màmá kú màmá kú ọmọ kú ọmọ kú so ẹni tí ó yẹ kó jogún ẹni tí ó jogún rẹ̀ yóò jogún rẹ̀. Olùkọ́ yẹ yẹn ni pọ́ mọ ọmọ rẹ yóò jogún grandpa tiẹ̀ so bọ́n ṣe máa ṣe nù kò sì ní ìdíkó rìpọ́tù fún ọtẹ bá pàdé ńjọ gbèndé mo rò pé ọ̀rọ̀ lé ayé nípa kí wọ́n jogún ti parí eléyìí jẹ́ bí ó máa wáyé ìdí tá a fi sọ pé kóbìnrin ọmọ gọ̀ ni pé tó o bá ti rọ́kọ tàì rọ́kọ tètè rìpọ́t torí ẹlòmíì ẹ̀yìn ìgbà tó bá ti pọ́dún mẹ́ta mẹ́rin márùn tí wọ́n rọ́kọ mọ́ lọ́wọ́ ah, àmọ́ tí rí tipẹ́ ọ ẹ̀ rí tipẹ́ ní ìṣọ́ wa du ọdún mẹ́rin ọdún mẹ́rin plus five aburọ̀mọ́ pọ́nìṣì rẹ̀ sẹ́mi pé agọ̀ jura wa lọ kí ẹ bá ti gbọ́n jura wa náà lọ ẹlòmíì ọmọ àpèjẹ mi ò ní wá wà á tètè report torí ìdí tí obìnrin máa fi sọ pé mi ò ní wá èmi ní wá ẹnìkan ni pé ìgbàgbọ́ tí wọ́n ní pé ní tó ti mú má padà wálé máa ń kọ́ ó ti lọ ọ̀dọ̀ àlè àbí ìyàwó kan tó fẹ́ ta ọ̀dọ̀ rẹ̀ lọ́lọ́ ìsìnṣẹlẹ̀ lóòótọ́ ìṣẹlẹ̀ pé àwọn ọkùnrin máa wọ́n á máa sọnù òjijì so torí ẹnìkan bí mi lè rí kódà kò tí ì tọ́sẹ̀ méjì ó ní bàbá kan ọ̀sánlé fún ìyàwó rẹ̀ mo ní a ah, sánlé báwo ó ní fóṣù mẹ́fà kí ló dé ó ní ìyàwó rẹ̀ máa ń ṣépè í máa ń ṣépè púpọ̀ bí ṣe ń ṣépè fọkọ ni ọmọ ẹsẹ fọmọ wọ́n ti wá sọ sọ sọ sọ sọ ìyàwó yẹn kàkàkọ́ sàn lára rẹ̀ pípeléke ní tún peléke sí bàbá yẹn wá ní tó bá gbọ́n jù ń lọ kò lè gọ̀ jù ń lọ ọwọ́ asáfún á mo ní ẹ sọ fún wọn lónìí lónìí fún wọn padà lé o torí wọn ti jàǹbó obìnrin yẹn kódà àwọn tí ń lọ ṣe jihad lábẹ́ ìjọba ẹ̀sìn Islam wọ́n yìí gbà kí wọ́n dúró lójú ogun josù mẹ́rin lọ wọ́n tún tètè padà wálé lọ́dọ̀ àwọn ìyàwó jihad wo á lẹ́yìn lọ ẹ wá sá fún yàwó fóṣù mẹ́fà à ẹ ti jàǹbá rẹ̀ gbogbo tó wù kó lè ṣe àjọba wọ̀ fún yín má ebi ẹnu kẹ lẹ́ẹ̀fẹ́ má ni èwo wà ní kẹ́ ẹ máa jọ́kọ fún kẹ́ ẹ sì má jàǹbá rẹ̀ ẹlòmíì lè lọ bá o ó lè lọ bá ránre bí wọ́n máa ń pẹ́ yín náà máa pẹ́ nísìn tí gbogbo èèyàn ń wá owó lábàádì ẹlòmíì nísìn lè lọ foreign country pẹ́ pé gbogbo nǹkan ní rẹ̀ lọ́tàǹbì kó tó rówó tíkẹ́ẹ̀tì àti físà ọwọ́ àdán nǹkan sẹ́nu rí fún tó wọn àwọn òfin ṣàlọ yọ da gbàtẹ́ ìbá ìdọ̀la yọ da ọ̀túnla yọ da ìjọ mẹ́rin yọ da a máa ń kọ ọdún léra wọn a sì ní means of communication pẹ̀lú rẹ̀ mọ́ ó ti sọnù àbí ẹ̀ sọnù ó ti sọnù má wà lọ àwa là rí má báyìí so irú eléyìí ń ṣẹlẹ̀ gán nínú ilé ayé tá a wà lónìí ẹlòmíì òjijì ẹ kàn gbọ́ pé àrímá àrímá ọba ti lọ Vietnam kí ni wọ́n ń gbà Vietnam ṣé nǹkan wà Vietnam wọ́n ń bí ilé rẹ̀ ẹ̀yin tẹ́ ń wádìí ẹ̀yin researchers ṣé nǹkan wà Vietnam náà ẹ sọ̀rọ̀ náà <laughs> kí ló dé ká gbọ́ nípa Vietnam gan láyé rí kí ló mú kọ Vietnam wá ṣe tiwa náà ìjà rẹ o ogun rẹ o ẹ máa ṣe tẹ̀síìr á ẹ sì sọ̀rọ̀ tán náà ogun tí wọ́n já pẹ̀lú amẹ́ríkà tí wọ́n ṣe fún amẹ́ríkà tó gbà yẹn á lọ fẹ́ tún lọ gbà ní Vietnam kí lọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà ń bẹ̀ ń bẹ̀ báyìí ah, bàbá kúdí ló gbé wá bí yóò ṣe dáa yìí náà yìí àwọn ẹ̀yà kúdí sì wà lé níbi wọn kà bíi thirty years sẹ́ẹ̀ni lọ́lé kí ni mo fẹ́ mú lọ́lé à ń lu bá bàbà kò dùn bóyá bíi tọ́lọ̀ ń kọ pé tààrí tí wọ́n wà ní ẹgbọ́n ó sì fi ìyàwó fọmálé àmánàdà sàmánà torí rẹ̀ wọ́n ń jàǹbá àwọn obìnrin lọ́pọ̀lọpọ̀ ọlọ́run ọba ọ̀fẹ́ bẹ́ẹ̀ ìwọ obìnrin náà má gọ̀ tó bá ti rọ́pò rẹ kí ló dé tètè wá rìpọ́t ìjọ kan lọ́pọ̀ wá sunlé lọ rìpọ́t tó rà má bí ó ti ẹ̀ǹdì. káwọn ẹni tó lọ fẹjọ́ sùn fún pọkọ rẹ tó bá dé kápó náà ìjọ kẹta ló dé àmúlò wa lọ tọ káyà ìyàwó rẹ òkè ẹ dákun ìjọ kan tó ti ẹkọ lọ rìpọt bẹ́ẹ̀ ni wákàtí márùn tílẹ̀ bá ti sú ọ ẹkọ lọ rìpọt. ayé le kọ́mọ́sẹ̀ pa gbọmọgbọmọ ti gbé ọ wọn ò kìí sọ ọmọ nìkan ni wọ́n ń gbé má báyìí. so ayélujára ní sàn àwọn obìnrin tó gbọ́n wọ́n ní sọ wọ́n láwọn lọ sí dọ̀wúrà ni o àpè nọ́mbà àwọn kọ̀ lọ́mọ o wàlẹ́ obìnrin tó gbọ́n mi torí ẹ̀ máa bí ó ṣe ẹ̀ ń dọ̀ àmọ́ tó bá ti tètè lọ sọ. So, sọmọ kó àwọn èèyàn náà tó ní connections ní gbogbo bẹ́ẹ̀ wọ́n mọ̀ bọ́ pé nọ́mbà wọ́n mọ̀ pé àwọn tó wà ń bẹ̀ kófìrí lágbájá wọ́n ló ti kó nílé láti ìjẹta àbúrò rẹ̀. ẹ má sì torí pé ìwà ń jà torí ẹlòmíì àwọn tí mọ̀ ni ó ti torí yóò padà tó eléyìí túmọ̀ sí pé ẹ sọ ìdájọ́ tó wà nínú àdéhìí nínú ìgbésí ayé yín ìṣẹ̀lẹ̀ ọ̀ṣẹ̀lẹ̀ tí ọjọ́ bẹ́ẹ̀ òun náà lẹ́ máa lò sí ní tó wà nínú ọ̀rọ̀ ọmọrì tó máa ti lọ́kùnrin kan wọn ò rí má ẹ̀kọ́ tá à ń kọ́ àwọn obìnrin ni kí wọ́n tètè lọ rìpọ́t tẹ́ bá ti wá rìpọ́t so àwọn ò fi yẹ yín pé tá a bá rí náà ní látòní títí dọdún mẹ́rin ká máa retí rẹ̀ tábà wá rí rárá rárá rárá á wàá kó ti kú pẹ̀lú ìdájọ́ èèyàn wàá jókòó oṣù mẹ́rin àti ọjọ́ òru mẹ́wàá kó tó di pé lọ́kọ mi kápẹ́rù obìnrin lọ́kọ lónìí ọ̀la lọ́kọ yọjú ṣe yọ ó ti kó ọkọ torí ẹ̀ wọ́n náà má má jáfara ọ̀fẹ́ yà wò lónìí ọ̀la ń bọ̀ la. ọ̀tún làbá onílẹ̀ ni wọ́n máa mú yàwó rẹ lọ́jọ́ nísìnyí òun fẹ́ yàwó lónìí ó ti mú yàwó lọ ọkọ tá à ń ti ń retí láti fi ọdún mẹ́rin bá dé ta lẹni tí ó mú yàwó lọ mọ́ náà ọkọ báwọn ẹnìkan yàwó ti lọ ọ̀dọ̀ ẹlòmíì tí wọ́n gbàgbà kùgbà ni ha láti èsè kan yóò ró dáadáa ìyàwó rẹ ti yá abìkan lọ wọ́n ti bọ́ ọ rí tán ọ̀rọ̀ àgbẹ̀ mi mo ní ah ọlọ́mọdé àtẹ́kẹ́ ọjọ́ bó ti ṣe jẹ́jà ó ti lọ ó ti lọ gbé níta àwọn olùmọ̀ ń sọ ni pé níta sọ ni pé tọkọ bá dé tí ọba gbé ìyàwó yẹn wọlé ọkọ kejì ò tí gbé wọlé ta sí jù ọkọ mi pé èèyàn abu ni ọ ọdún mélòó ló ṣe nǹkan mìíràn máa mú ìyàwó ok ọkọ mi ti wá fẹ́ àmọ́ wọ́n ti wọlé ta ló lẹ́tọ̀ọ́ sí ju wọ́n lọkọ alákọọkọ lọ lẹ́tọ̀ọ́ sí ju bẹ́ẹ̀ làwọn fòkàn hà màlìkì yà sọ ọfọ wọnú torí ìwọ ìwọ náà lè kú ẹ dá bí wọ́n bá lọ. ṣé ìyàwó rẹ̀ ọlọ́kọ mi ọ̀fẹ́ pani ọdún mẹ́rin adúrú owó adúrú ìyà tó ti owó tó ti ná adúrú ìyà tó ti jẹ sọ ṣàlàyé fúngbà tó ń fẹ pé bó ṣe máa lọ rán rẹ̀ nù ó kúkú sọ orí di lákin ọ̀rọ̀ àwọn tó ń sọ pé rárá o tó bá ti wọlé ẹlòmíì ìwọ náà jáwọ́ ń bẹ̀ kó sì lọ tọrọ àforíjì gan torí kò tí ó ti fi ajé obìnrin yẹn jù eléyìí làwa mú eléyìí làwa mú olóṣù ìbálàkà ìmú bẹ́ẹ̀ yẹn tó ṣe déédéé lẹ́yìn ìjẹ́bù subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu